ẹ dá wo àwọn nǹkan kan tí àwa mọ̀ sí jẹjẹrẹ ní èdè abínibí tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní kánsà ṣéjọ Berlin lè ran àwọn tí ó ní àìsàn yìí lọ́wọ́. ẹ ṣe olóòtú ọ̀nà bíi mẹ́ta ni jobelin ni ó lè gbà ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n bá ní àrùn jẹjẹrẹ etí à ń pè ní cancer ẹ gẹ́gẹ́ bí ìṣe wa tí a bá ń sọ̀rọ̀ nípa oògùn wa ẹ a máa ń sọ lórí àwọn ìwádìí èyí tí a ti ṣe kì í ṣe pé a kàn máa sọ pé à ń ṣe léyìí ó ń ṣe tọ̀hún láì ní àwọn kankan bí ẹ̀rí èyí a lè gùn lé lórí ọ̀nà bíi mẹ́ta ni jobelin tí ó ti dá wa lójú pé ó ń ran àwọn tí wọ́n bá ní àrùn jẹjẹrẹ lọ́wọ́ ọ̀nà kínní ni pé àwọn tí wọ́n bá ní kánsà jẹjẹrẹ yẹn eh, ọ̀pọ̀lọpọ̀ gbà tí àrùn yìí bá ti tó bá ti di nǹkan tó ti tó wọ̀ wọ́n lára púpọ̀ ìrora pains tí a ń pè ní pains ó máa ń pọ̀ fún wọn tó jẹ́ pé gbogbo oògùn òyìnbó àti morphine o àti gbogbo ẹ̀ o tán bá ń lò fún wọn bó bá ṣe ń lò fún wọn láàárín ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá eh, ìrora yìí ó máa tún padà ni ìwádìí tí a ṣe lórí jobelin nípa pains a ṣe ìwádìí ní MD Biosciences Laboratory ní orílẹ̀-èdè America a fi jobelin a fi wé ibuprofen gbogbo àwọn èèyàn lọ́mọ tó ń pè ní ibuprofen àtàwọn dókítà lọ́mọ tó ń pè ní ibuprofen a ṣe ìwádìí a gbé àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn jobelin àti ibuprofen eh, jobelin ó ṣe dáadáa ju ibuprofen lọ ní ọ̀nà kan pé ó dín ìrora kù kò dẹ̀ fa gbogbo àwọn àléébù ètí ibuprofen torí tá a bá lo ibuprofen ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ní àrùn ọgbẹ́ inú wọn ò gbọ́dọ̀ lo irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n lè máa ya ẹ̀jẹ̀ àbí kí gbogbo inú wọn kó tún kó ba inú jẹ́ e, jobelin ó ṣe iṣẹ́ tí ibuprofen ń ṣe tí ó dín ìrora kù ó dẹ̀ tún kò dẹ̀ fa gbogbo àwọn àléébù ètí ibuprofen ń fà a dẹ̀ ti dán jobelin yìí wò lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní kánsà fún ìrora tó jẹ́ pé láàrin bí ọjọ́ díẹ̀ tí wọ́n bá ti ń lò á rí pé gbogbo ìrora yìí á lọ ilẹ̀ ìyẹn ọ̀nà kínní ọ̀nà kejì tí jobelin fi ran àwọn tó ní kánsà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ní kánsà ni wọ́n máa ní àìtó ẹ̀jẹ̀ èyí à ń pè ní anemia àìtó ẹ̀jẹ̀ yìí ẹ oògùn tí àwọn òyìnbó tí wọ́n máa ń lò à ń pè ní epogen or epoetin èyí tí wọ́n máa ń lò tó jẹ́ pé wọ́n máa fi ń gún abẹ́rẹ́ fún wọn ní àwọn ìgbà mìíràn tó yẹ pé láàrin bí ọ̀sẹ̀ mẹ́fà á kàn jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn kó lọ sókè díẹ̀ ṣùgbọ́n lẹ́yìn eléyìí gbogbo àwọn àléébù tó wà nú ẹ̀ ó máa ń fa ìfúnpá gíga ó ń fa bí àrùn bí warapa ó ń fa kí nǹkan tó ń pè ní iron kó má tó lára owó tán dẹ̀ máa fi ra oògùn yìí ó lé níbi ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà tí wọ́n fi ń lò á rí pé gbogbo ìwádìí tí a ti ṣe ìwádìí ẹ̀jẹ̀ ni a fi bẹ̀rẹ̀ jobelin ní àwọn ilé ìwádìí ìwòsàn ti Lagos University Teaching Hospital àti University of Benin tá a dẹ̀ rí pé ó ń dá ẹ̀jẹ̀ padà sára a ṣe wọn ìwádìí yìí a tún gbé sí orí àwọn tó ń pè ní peer review journal àwọn ìwé tí wọ́n kọ sórí ẹ̀rọ àgbáyé pé jobelin ó wúlò láti dá ẹ̀jẹ̀ padà sára ó tẹ̀ wúlò pé àwọn tó ń gba ẹ̀jẹ̀ sára pàápàá kí wọ́n dán wò dípò kí wọ́n lọ gba ẹ̀jẹ̀ sára pẹ̀lú gbogbo àléébù ṣe mọ̀ pé bí èèyàn bá ní àrùn jẹjẹrẹ tó tún lọ gba ẹ̀jẹ̀ bóyá hiv tó tún wà nú ẹ̀jẹ̀ yẹn àbí àwọn àrùn míì ló tún wà nú ẹ̀jẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ ó ti wá dojú pátápátá ìyẹn ni ọ̀nà kejì tí jòbélì fi ran àwọn tó ń ní àrùn jẹjẹrẹ lọ́wọ́ ọ̀nà kẹta ètí jòbélì fi ràn wọ́n lọ́wọ́ òun ni pé àwọn oògùn olóró ètí wọ́n máa ń lò fún àwọn tó bá ní cancer wọ́n ń pè wọ́n ní chemotherapy chemotherapy ni àwọn dókítà máa ń pè wọ́n chemotherapy tán bá ti lò fún ọ̀pọ̀lọpọ̀ wọn láti lọ pa àwọn sẹ́ẹ̀lì ètò ní cancer bí bá ṣe ń pa sẹ́ẹ̀lì cancer bẹ́ẹ̀ ni lòtún máa pa àwọn sẹ́ẹ̀lì gidi tó wà nínú ara bọ́n bá tẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí nílò báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lò fún gbogbo inú orí wọn ó máa bẹ̀rẹ̀ sí ní tu ni gbogbo ara wọn ó máa di dúdú níbi ẹni pé ẹni tó jáde láti inú ibi tí ti ń wa èdúdú so àwọn ọ̀nà mẹ́ta pàtàkì yìí ni mo lè tọ́ka sí ní òwúrọ̀ bí ó ṣe ń ran àwọn tán ní àrùn jẹjẹrẹ lọ. ẹ jẹ́ àwọn lílo ẹ̀ fún hmm. àwọn tí ó ní àrùn jẹjẹrẹ ṣé ojoojúmọ́ náà máa lò ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà máa lò ní wákàtí wákàtí ní àbí ìṣẹ́jú ìṣẹ́jú. ẹ ṣe olóòtú ẹ ṣe rí àwọn tán bá ní oríṣiríṣi àrùn jẹjẹrẹ ló wà àrùn jẹjẹrẹ tinú ọpọlọ egungun bone marrow ìyẹn wà àrùn tinú ẹ̀jẹ̀ ó wà tí tí ó jẹ́ ti ọyàn tí àwọn obìnrin tó ń ṣe àwọn obìnrin tó tún ṣe àwọn ọkùnrin míì náà breast cancer ìyẹn náà wà gbogbo àwọn àrùn jẹjẹrẹ tó wà ní gbogbo àwọn ẹ̀yà gbogbo mm. oríṣiríṣi ṣùgbọ́n àwọn ìwádìí àmì àwọn ìrírí tí a ti rí náà wọn tá a ti lò fún irú àwọn tí wọ́n bá ní àrùn jẹjẹrẹ tinú ẹ̀jẹ̀ tàbí tinú ọpọlọ tí wọ́n bá ti ń lo oró méjì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ a ti rí ìrírí pé láàrin bíi oṣù mẹ́ta sí mẹ́fà gbogbo wàhálà yìí ó máa dínkù ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní the breast cancer tí arun tí ọyàn yẹn yẹn ó dà pé ó lágbára díẹ̀ ju àwọn tó kù nítorí pé ibi ọyàn yẹn ó súnmọ́ gbogbo àwọn ẹ̀yà ara míì tó jẹ́ pé tí ó bá bẹ̀rẹ̀ sí ní ràn káàkiri gbogbo àwọn ẹ̀yà ara yìí náà ni ó máa kó bá wọ́n lè lo horo mẹ́rin lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ṣùgbọ́n tí ìrora yìí bá ti pọ̀ wọ́n tẹ̀ lè bẹ̀rẹ̀ pẹ̀lú horo mẹ́fà lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n á máa mu omi ṣùgbọ́n adẹ̀ láti tún fi dáni lójú pé àwọn tó bá ní kánsà oríṣiríṣi oúnjẹ tí wọ́n gbọ́dọ̀ máa jẹ gbogbo àwọn oúnjẹ inú ọ̀rá gbogbo à ń jẹ ṣúgà à ń jẹ ẹran ẹran màálùú tí ó ní ẹ̀jẹ̀ lára láti ṣọ́ra fún torí àwọn nǹkan tí ò bá lè máa digest dáadáa nínú tá a bá ti jẹ wọ́n láti yẹra fún àwọn ẹ̀fọ́ èso ló ń láti máa pọ̀ jù àwọn ẹ̀fọ́ yìí àdẹ̀ gbọ́dọ̀ máa ṣe wọ́n ní àsìkò jiná púpọ̀ jù torí tá a bá ti ṣe wọ́n tó ti jiná púpọ̀ jù gbogbo àwọn èròjà tó wà nú ẹ̀ á ti kúrò nínú ẹ̀ lẹ́yìn eléyìí àwọn tí wọ́n bá ní kánsà ní gbogbo àwọn ẹ̀yà ara tó kù kàn máa lo hóró méjì sí hóró mẹ́rin lójoojúmọ́ wọ́n á dẹ̀ máa rí ìyípadà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ omi bẹ́ẹ̀ni pẹ̀lẹ́ ṣé jobelin lè ràn yàn lọ́wọ́ láti dènà àìsàn jẹjẹrẹ. ẹ ṣe gẹ́gẹ́ bá a ṣe ń sọ àwọn tí wọ́n ń pè ní free radicals èyí tí ó ń bá ara jà àwọn kòkòrò free radicals dìgbòlùjà free radicals lání òun ló ń da gbogbo iṣẹ́ ara rú adẹ̀tísọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé antioxidant ni ohun tí ó ń kápá gbogbo àwọn àrùn free radical yìí gbogbo ìwádìí tí a ti ṣe ó fi dáni lójú adẹ̀ lè sọ eléyìí ní ibikíbi ni a ti lè sọ pé ní gbogbo antioxidant tó wà lórílẹ̀‐èdè àgbáyé jobelin ni ó ní agbára jù ibi tí wọ́n ti máa ń ṣe ìwádìí eh, antioxidant à ń pè ibẹ̀ ní Brunswick ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti gbé jobelin débẹ̀ a dẹ̀ ti ní ìdánilójú tí ò ṣe ṣe pé bóyá tàbí ṣùgbọ́n tí a bá ń lo jobelin bóyá ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀méjì lójoojúmọ́ a rí i pé àwọn free radicals yìí wọn ò ní ráyè ṣe iṣẹ́ jàǹbá ìtàn lára nígbà tí gbogbo iṣẹ́ yìí bá ti ṣẹlẹ̀ nínú ara ni a máa rí i pé gbogbo àwọn oríṣiríṣi bíi jẹjẹrẹ àti gbogbo àwọn àrùn oríṣiríṣi fún ìdáàbòbò tó pé ó yẹ kí a máa lo jobelin ó kéré tán hóró kan lẹ́ẹ̀mejì àbí hóró méjì ní ojoojúmọ́ ká lè máa mu omi lọ́pọ̀lọpọ̀. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gbogbo ẹ̀yin èèyàn wa jobelin láti iléeṣẹ́ health forever products limited ọ̀túnba ọlájúmọ̀ gbẹ́nà ti ń ṣe àtúntò láti ìgbà kan ẹ wá fẹ́ béèrè béèrè síwájú sí àǹfààní wa o láti béèrè béèrè pápá nípa àrùn jẹjẹrẹ àbí nǹkan míì tí ó bá wà lọ́kàn yín láti béèrè nípa jubelin nọ́mbà méjì tí a fún yín yìí ìkànnú ẹ̀ lẹ́ẹ̀ máa pè lẹ́sẹ̀kẹsẹ̀ kejì yẹn ẹ jẹ́ kó tó nǹkan bí aago mẹ́jọ àbọ̀ kẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pè é zero eight zero ìyẹn lẹ́ẹ̀ máa pè lẹ́sẹ̀kẹsẹ̀ o èyí tí mo fẹ́ fún yín zero eight zero three three three seven six one. 35 080 333 76135 ṣé ẹ ti kọ́ hmm. zero eight zero three three three seven six one three five àti ẹ̀rọ alágbèékalẹ̀ yìí zero one four seven zero four zero nine three zero one four seven zero four zero nine three zero one four seven zero four zero nine three àbíkẹ́ ẹ kàn sí wọn ní ilé iṣẹ́ wọn ilé iṣẹ́ health forever products limited tó wà ní ojúlé keje òpópónà dípẹ̀olú ìyẹn number seven dípẹ̀olú street allen junction bus stop ni ó yá síbẹ̀ tẹ́ ẹ bá ń bọ̀ láti ìkẹjà tẹ́ ẹ bá ti sọ̀kọ̀ allen junction bus stop ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ ká tó dé bus stop gangan tó fara ti bus stop báyìí ibẹ̀ ni ẹ yà sí ibẹ̀ ní dípẹ́ olú tẹ́ bá sì ń bọ̀ láti ọ̀nà ọjọ́ta tẹ́ bá sì ọ̀kadà ní allen junction bus stop wọ́n ní kẹ́ ẹ sọdá sódì kejì ìyànà yìí tẹ́ bá ti kọjá bus stop lẹ́gbẹ̀ẹ́ bus stop gbọ̀ngàn tó fara ti bus stop ibẹ̀ ní ẹ gbà nọmba seven dípẹ́ olú street ojúlé keje òpópónà dípẹ́ olú ní ìsọdá abáfẹ́mi awólọ́wọ̀ way ní